ọmọdé méjì ń ṣeré wéléwélélélé ọmọ ìyá kìíyà ọmọ bàbá nígbà ohun tó wà nílẹ̀ ó tún pé ọmọ ìyá kìíyà ọmọ bàbá nígbà ohun tó wà nílẹ̀ ó tún pé jogbo bí òrò jogbo bí òrógbó ilé aládùn tó bá dé kíkọ́ jogbo bí oró jogbo bí orógbó ilé aládùn tó bá dé kíkọ́. séèyàn kankan nù pálọ̀ yìí ni ẹ kú ilé o ṣùgbọ́n wọ́n wà lókè ni ok no problem. anybody o. My dear. Ah, great ẹ gbà mí mọ́jà ẹ ẹ jẹ ẹ gbà mí. dadi mọ́jà mọ́jà. dadi kí lè fi ṣe wọ́n kí ló ṣẹlẹ̀. dadi kí lè fi ṣe wọ́n ah, ẹ pè dókítà ẹ pè dókítà ẹ pọ̀ síbítù dadi. ẹ lọ ayé ọ̀rẹ́ nà. daddy please daddy. ẹ you mí o. ayé filẹ̀ lè jẹ́ o ẹ bẹ́ẹ̀ tí madam èmi pẹ̀lú wọn sì. Hmm. Eh, ní last weekend a sì jọ sọ̀rọ̀ Bọ́lá máa wá bá mi lọ́fíìsì ní Tuesday and he came tájọ sọ̀rọ̀ tá a ṣe gbogbo ẹ̀ kí ló wá fa this kind of sudden death débi wípé ẹ̀jẹ̀ máa máa gbẹ lára wọ́n tún wá ẹ̀tún wá ní wọ́n kú tán ẹ̀jẹ̀ kún gbogbo ara wọn ah, ẹ tẹ̀ ṣọ́ wípé eléyìí ò ṣe spiritual attack. spiritual attack kìkì ta lọkọ mi pẹ̀lú ẹ̀jọ̀ ń fa nǹkan. ṣé autopsy report dẹ̀ ti wá jáde báyìí títí báyìí ní ìjẹka tí ì ṣe nǹkan kan. ṣùgbọ́n kínní yìí ó ṣe mí káyèéfì gan-an chief chief ẹni tó máa lọ jẹ́jẹ́ lẹ́yìn kó máa ṣàánú kiri ah àmọ́ ẹni tó ṣeré eléyìí o kóun náà kó má kú mọ́ o òun náà máa máa fọ́ gbẹ́bí ẹ̀sìn. madam ẹ ohun tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká fèpè sílẹ̀ fact tí à ń dúró de yẹn ni kí gbogbo wa dúró de ẹ madam ẹ take heart ẹni tó bá ní ohun tó ṣẹlẹ̀ yìí dùn kó náà lọ mẹ́bí ẹ̀kan kó lù pa but I just want to assure you gbogbo ohun tó bá tọ́ lábẹ́ òfin àti gbogbo ìwé àkọsílẹ̀ ṣì gbogbo ẹni máa bá yín mójútó fínífíní ẹ fọkàn balẹ̀ ṣe gbọ́ I admire your courage ọlọ́run á tù yín nínú hmm? ẹ̀yin ọmọ ẹ ti mọ́ mi nìkẹ́ wò look at her ẹ lè sọ pé ohun tó ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ mi jù yìí lọ but look at her ọlọ́run á tù yín nínú ṣe gbọ́ ah it is well and. Um, ẹ ṣé ẹ̀yin èèyàn wa lágbára ọlọ́run a ní fi rẹ̀ fúnra wa. àbáyọ́lá ta ohun burúkú àbáyọ́ lè ṣe. Ah, mm-hmm. ah, ọ̀rẹ́ ah, máa ti rẹ́dì ni ní gbogbo tráfíkì ìwó yìí ó yẹ ká ti kó ti ṣe tọ̀nà ká tètè máa lọ. orí tráfíkì ní ìwòrò. yes èmi ò tiẹ̀ tí ìwẹ̀ rárá mi kì í change. wá go now time ti lọ. ẹ mo mọ nǹkan tó ń ṣe mí o. ẹ wo ọ̀rọ̀ wọn tẹ̀ ti sú èmi báyìí orí àláì ni every time kí ló dé. ṣé ó sì máa ń lá àláì ṣá. mo ń la o mo ń la o. báwo sọ pé o ṣì ń lálàá yìí. ọlọ́run mo ń la ìyàwó mi ló mọ̀ pé mo ń la jọ ń kópa ni. mi ò mọ ohun tí mo ṣe o mi ò mọ èèyàn tó ń dà mí láàmú o ẹ gbà mí o mi ìdẹ̀ mọ́bí tí mo fẹ́ yíyà sí mi mọ́bí tí mo fẹ́ sá lọ tí bá mọ̀ máa ti rìn fúnra lára mi o èmi náà ti rí i pé kò ń ṣojú lásán o. bẹ́ẹ̀mi náà ṣe ń wò ó kíní yìí ò jọ lásán. kò jẹ lásán èmi náà mọ ọ̀rọ̀ ibi tí mo fẹ́ yà sí ni mi o ibi tí mo fẹ́ kẹsẹ̀ sí hmm. gangan gangan nìṣòro mi mi mọ what to do. mo ronú kíní kan ẹ àjọmọ débì kan lọ́la ṣùgbọ́n nísìnyí náà jẹ́ ká kọ́kọ́ ṣàkọ́kọ́ wọlé wẹ̀ múra já lọ síbi tá à ń lọ tó bá fi máa dọ̀la àmàdébì kan bí mo ṣe ń wo kíní yìí kò ń ṣe lásán. èmi kan ti mọ̀ pé kò ń ṣojú lásán sẹ́ ẹsẹ̀ ilé àtẹsẹ̀ tata fẹ́ tìbọ̀ ni mi ò mọ bí téèyàn lè tẹsẹ̀ bọ́. ìwọ fi tẹ́lẹ̀ fún mi. ẹlẹ́wà ìdí à báwo ni ó <laughs> ṣe má ṣì yá wa òkè báyìí. ẹ jẹ́ kí n ṣe fún kò tọ́jú pé. no thank you. ẹ o ṣe ìyá mi. èmi náà mi sì ẹ bàtà ewé ẹ kì yóò di ẹ ẹ aya mi ya ya mi báwo ni àwọn àjíjẹ pẹ̀lẹ́ ọkọ mi adúpẹ́ mm, mo lọ sọ́dọ̀ wọn oníbàárà mi ó wá pẹ́ kí n tó dé grandma kí lẹ béèrè tá a lè ṣe fún mi ẹ kí ló dé tó ń ta nǹkan àbí. Um, ẹ wò mọ́ mi ẹ fi grandma lẹ̀ ẹ jẹ́ kí wọ́n jáde ẹ jẹ́ kó ṣeré grandma ṣì yọ̀ǹgì abẹ́rẹ́ pọ́ ti darúgbó ni ah. ah no grandma ṣì wà ń tàn ah grandma má dá wọn lóhùn o. ẹ wo grandma mi ò rò pé a ní ìdáhùn zep nínú ilé o because ẹni tẹ́ mú àyè àmọ́ owó e jẹ́ tábàdà máa ní ìdá ọ̀sẹ̀ obìnrin ló yẹ kó jẹ́ because obìnrin gbogbo àtàwọn àánú ilé. èmi náà tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ wo ọmọ yìí dáadáa náà ta ló jọ. Hmm, mo ti ń wo ojú yẹn látẹ̀kọ̀ hmm, ojú yẹn ló familiar sí wọn ojú yẹn jọ ojú èèyàn kan tó close mọ́ wa bákan wa kan. Mm. sista mi mm. mom say, ẹ notice pé ó fẹ́ jọ Demola Démọ́lá o. ẹ mọ demola táwọn ọmọ kékeré máa ń kọrin fún tó máa ń kọrin Démọ́lá iléègbò Démọ́lá iléègbò. àyọ <laughs> eléyìí ò lè gbó gbogbo ẹsẹ̀ méjèèjì ló wá òkè ah. ẹ kò léègbò kì í ṣe Démọ́lá iléègbò. ẹ ìyá mi. ta ló jẹ́ kó kàn kẹ́ ṣàlàyé. ṣeun jáde ọ̀rọ̀ yìí ó yẹ ká ti sọ tipẹ́ àmọ́ ẹ̀rù ẹ̀ ń bà wá àyà ń já wá má tiẹ̀ wá rò yìí pé ọ̀rọ̀ kì í wúwo ká fọ̀bẹ bù mo ti kọ́ rò pé tó bá yá a sọ fún ẹ láì kò mọ̀ yìí pé ó máa yá kíákíá ọlọ́jọ́ tó dé nígbà tó ọlọ́jọ́ dẹ̀ ti wá dé báyìí mo rí pé ó yẹ ká sọ fún ẹ hmm, tó rọmọdé yìí ọkọ yìí ó ṣàṣebáṣe kan nígbà náà lọ́hùn táyà já gbogbo wa tó já òun náà tó jẹ́ mi báwo ìyá ọmọ yìí ó jó lórí kunkun ni o àwọn ọba ṣàdéhùn rú ẹ o ló la òun ò lè bo oúnjẹ ah, ó ṣàṣe ṣeré ni ẹ tó fún ìyá ẹ ni ẹ bá lé a ti gbọ́ a lè sọ o. ìyá mi ó tó bẹ́ẹ̀. kò lè tó bẹ́ẹ̀ ìjàmá kò lè tó bẹ́ẹ̀. ṣé lóòótọ́. Ah. ṣé kó máa jẹ́ alóbi ọmọ rẹ̀. olóbi iṣu ọmọ àjìnà fún ẹ̀jẹ̀. Ah! ọlámilékan. ọlámilékan ṣe é pé ọlámilékan báyìí ọkùnrin láàrin obìnrin ṣe é pé ọlọ́run ti dídì ó dídì yọ̀ǹda ọmọkùnrin fún mi. tamasha ló kí n bí láwọn questions. wọ́n ló ní nǹkan ẹ̀. ọlámilékan jọ kí ni ìbolo kàwé dé fọ̀ náà. ẹ primary and um, uh, secondary so mi ò lè fọ́dà so. ìwé mẹ́wàá ló kà. mo fẹ́ ìjẹ́ mm. hmm, ojú yìí familiar hmm. mo ti rí ojú yìí rí níbì kan mo rí ojú yìí rí. ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ pẹ̀lẹ́ ọlọ́run jẹ́ aríró ẹ̀ mọ́ ṣe ti gbọ́ ọlọ́run ìjà ríru ẹ̀ mọ́ torí eh, ẹni tó pòkú mọ́ òun ló sìnkú o gbogbo èrò tó kù ariwo náà gbà. ẹ̀dá tó bá ariwo ló kàn kù táwọn èèyàn dẹ̀ ń pa pẹ̀lẹ́kún ẹja máa dúpẹ́ fọ́lọ́. ace ace wá. Ah ẹ̀yin kọ́ lẹ bá wa gbẹ́lẹ̀ mẹ́yẹn lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni àwa ni ma. ètò ṣe lẹ́bù ẹ̀ dáadáa ṣá. ah every everything ti wà òkè ah lẹ́bù ẹ̀ dáadáa àmọ́ ẹ má jẹ́ kó pẹ́ kan tó kó tó di pọ́n máa rẹ kí gbogbo ẹ̀ lè. ẹ àwọn tó tiẹ̀ máa rẹ ti wà ń bẹ̀ wọ́n máa rẹ gbogbo ẹ̀ o ṣe bàbá mi bàbá yẹn bàbá gbọ́ yìí mi five thousand bẹ̀ yẹn ọkọ mi ẹ ṣe gan o olùwádúró tẹ̀yìn ẹ̀yin náà dàgbà o ọmọ rẹ àgbẹ̀yìn ẹ̀yin náà o ẹgbẹ́ fi ṣe owó. ẹ ṣe gan ni ma a ní fi rú ẹ̀gbà. thank you torí ṣe ń jìdí ẹnu nílé kí wọ́n rájọ ọdún wá. ó tọ́ grandma no sọ pé kí n kí n wá lọ́jọ́ mi kí pay last respect from daddy. so kò ń ṣe pẹ́ṣẹ́ tí ah, grandma kò yẹ kó lè tó bẹ́ẹ̀. láti èní lọ ó wàá lọlé mọ́ o ó ti bẹ̀rẹ̀ sí í gbé bí kúnlẹ̀ fẹ́lẹ́ dá ẹ̀ ṣe ah, iṣu ọmọ aginá fún ẹ jẹ ò ní bùrìnbùrìn jó mú un ṣọ́ra àwọn ọmọ méjèèjì ah wọ́n á máa ṣèṣò rero fún ẹ o wọ́n á yàn wọ́n á yanjú lójú ẹ̀mí ẹ̀ nígbà tó ọmọ náà bá bẹ̀rẹ̀ sí ṣeun rè wọn ò ní dìde dúró ṣẹ́jú kan fún ẹ ẹni ẹlẹ́ni ò ní ṣèyà fáwọn tó wá rí léyìí wàá lò wá gbó agbára ọlọ́run. mọ́mísí. Hmm? ìpínjẹ yẹn nice gan. ẹ ti ń try díẹ̀ díẹ̀ ẹ ń gbìyànjú ẹ kan ọlámilẹ́kan nǹkan kọ́lé tẹ̀ wá pé kó wá kan, ọlámilẹ́kan ọlámilẹ́kan lẹ́kan where are you now. ṣọ́wọ́n kan ti sẹ́ẹ̀ tébù ni. mo ti gbàgbé pé ọ̀sùn lórí ìjókòó. ọ̀pọ̀ làwọn tèmi. ẹ̀bọ̀n mọ́mí kí ni gbogbo rọ́bìṣì náà rubbish lele na oúnjẹ tí mo stress ara mi fún tí mo sè lẹpẹ hanima yẹn kó wá jókòó kó wá jẹun. kí ló ń ṣe ẹ́ náà òṣèré owó ló ń sọ lẹ́nu ṣé ọmọ pé kan ṣe wà yìí òun ni baálé ilé gbogbo wa hmm? yes òun ni òpó múlẹ́rẹ́ nulẹ̀ yìí tí wọ́n bá ń sọ pé lórí ilé òun ni tó bá yá ń sè é méje máa gbalẹ̀ ọkọ yín lọ ni nà òun ló máa kù ló máa dilé mú àbí kò lè pọ́n fi ọkùnrin ṣe. mọ́mi ṣe fẹ́ gbọ́ lẹ́kọ̀ọ́ ló máa kú nínú ilé because òun gangan lọ́mọ àlè òun ni ọmọ àtọ̀hún ìwà òun ló máa kú nínú ilé fún mi tàbá náà pẹ́ ẹ̀ mind ẹ̀ kẹ́ ẹ̀yin náà lè kú nínú ilé fún mi because ìbáyọ̀ kì í ṣe lè dáàdì yín. Eh? Ah, ẹ gbà mí kẹ Bùnmi ah, ilé ẹ ti fẹ́ máa kọjá onírìí ẹ̀ ẹ eh, ìyá tó bí ẹ lọ́mọ ló ń sọ̀rọ̀ sí ṣàkàṣàkà báyìí kí ni pírọ́blẹ̀mù ẹ̀ gan-an pàpà kí ló ń ṣe ẹ̀ jẹ́ kó rí ẹ pé o jẹ́ kí orí ẹ pé gidi gan ni o tó o bá ṣọ́ra ẹ máa dá ìdílé mẹ́ẹ̀ máa lù ẹ pẹ́ẹ́sì. Hmm? Hmm. lójú ayé mi rèé o sórí pé ọmọ ìbànújẹ́ nìwọ̀n yìí ọmọ ọba ò ń ṣe ọmọ gidi sórí ìjọba dẹ̀ ka ẹrú inú ẹrú á mi ò wá ní sọ̀rọ̀ tẹ́ pé máa dọ́jọ́ gbájú ẹ máa fi ẹ máa mú yẹn sọ́wọ́ pé mọ́mì sọ pé ṣé nítorí pé mò ń kó gbogbo yín pọ̀ pé gbogbo yín ìkọ̀kan náà lẹ jẹ́ fún mi gbogbo àdè máa gbé ní peace and harmony. peace and harmony my foot peace and harmony pẹ̀lú bastard yìí wo ṣe fẹ́ gbọ́ wọ́n ní sílé kan bá ń tòrò ọmọ àlè bẹ̀ ni ò tí ì dàgbà and i'm very sure pé ọ̀gọ́ lọ́mọ àlè tó wà nínú ilé. ìwọ lọ́mọ àlè ìwọ ọgọ́ lọ́mọ àlè ìwọ lọ́mọ kú ọmọ lásán ìkejì ajá rí bó ṣe rí ọmọ àlè lẹ́kan lẹ́kan ó ti wá tó gẹ́ báyìí èmi náà wá pàṣẹ fún ẹ pé gbogbo ọ̀rọ̀ ìtẹnulé yìí ó láti ṣèkẹ̀ tí bùnmi bá kọjá ìyá ẹ̀ràn wá bí gbà lọ ni nínú ilé yìí jẹun ẹ̀ ó yá wọ́n ń jẹ lẹ́kàn fún un má yà kí yẹn bọ́dẹ̀ o. mo kọ <laughs> mi kọ mọ nǹkan tí mo ṣe fún tí òkè ń fẹ́ rí mi látọ̀ bóyá kí n kúkú fi lélẹ̀ fún kí n máa padà lọ sọ́dọ̀ grandma i think i no no no no no way you're going nowhere ọlámilẹ́kan ò lọ sí anywhere ilé bàbá ọmọ òkè ń bọ ọmọ lẹ́rù ilé bàbá ẹ̀ ló wà ibi bàbá ló dẹ̀ máa wà títí títí títí tó máa fi dá dúró tó máa fi wà on your own ah ṣé bùnmi máa máa lé ó máa máa dẹ́rù bá ẹni ọmọ ọdún mélòó ni bùnmi ọjọ́ wo la bí bùnmi gan pàápàá ṣé bòmí ti kọjá ẹni tó máa dádùbúlẹ̀ tó máa báwí tó máa lù ni ìwọ kan ló ń fún láyọ̀ yọ. one big happy family ni wá ṣé ti yẹ bòmí ò lè wá yàwá kò lè tú wa ká tí wọ́n ti pín dádì wà láyé ni ah. ṣé mo máa ṣe gbogbo rọ́bìṣì tó ń ṣe yẹn ni ah. no o lọ sẹ́ni wẹ̀ bí ìbàyí náà làjọ máa gbé tó bá yá àárẹ̀ àárọ̀. ológun ọdún kejì ẹ sọ lẹ́kàn kí ló ṣe onímọ́tò. Hmm èmi àti um, Dámilá jọ fẹ́ jáde so òun fẹ́ jáde wá ní kí n kí n gbé òun lọ. àti Dámilá jọ fẹ́ jáde sẹ́ni kẹgbẹ́ òun àyà ti kí ẹ gan o o ti láyà gan o ta ló fún ìgbọ̀n ọlọ́tìmù tó yó tán tó request for another cup Oh, mi ò blame ẹ náà olórí burúkú olóṣì má ṣàǹfààní tó fún wọn sí ẹ lóyún tí dáàdì mi fi rìn rẹgbẹrẹgbẹ tán fi ti oyún ọmọ àlè mọ́ ọ lọ́rùn òun ni mo blame now you this fool fún mi ní kí ọwọ́ ẹ̀ hello fún mi ní kí ọwọ́ ṣé tiẹ̀ di ni màá fẹ́ kí mi ní kí. alẹ́ mi àti dámìlà jọ ń jáde. fún mi ní kí ìwé ìjọba àti dámìlà jọ ń jáde. kí ló ń ṣẹlẹ̀ ń bèbà kí ló fariwo what's going on here. mo tiẹ̀ ti start mọ́tò sílẹ̀ pé kó wọ́n mu ó dẹ̀ déédéé jáde ló ní kí n bọ́ sílẹ̀ pé mo ṣe máa wà nínú mọ́tò. mo dẹ̀ ń ṣàlàyé fún pé àjọ ń jáde ni ó dẹ̀. ń gbọ́ bùnmi mi fún mi. ń gbọ́ bùnmi kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló tún fa wàhálà láàárọ̀ yìí èmi ni mo sọ yìí pé ká ọlámilẹ́kan kó gbé mi jáde ó mọ̀ pé mi mọ̀ mọ́tò wà mo dẹ̀ níbì kan tí mò ń lọ tó òun ni mo ṣe ní kó wá sí ìsinmi lọ kí ló dé tó wá ń pariwo lé lórí kí ló tó gba kí lọ́wẹ́. sista mi ṣe fẹ́ gbọ́ lẹ́kàn lè gbé yín lọ sí anywhere tẹ́gbọ́n mọ̀ kàn jáde ẹ pé tìmí lẹ́yìn kó gbé yín lọ ọbí ọkẹ́ fẹsẹ̀ rìn ọkẹ́ gbé cab i don't care but lẹ́kàn ẹ̀ no. Ah, Bùnmi Bùnmi. Lámilẹ́kọ̀ọ́ asin kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sọ́mọ ìgangan náà because I don't understand it kò tiẹ̀ fẹ́ mọ àwọn ẹ̀gbọ́n ẹ̀lẹ́gbọ̀n rárá ó kọ́ mọ máa sọ̀rọ̀ ṣakaṣakaṣaka ó kọ́ mọ máa gùn wá gàlégàlé nínú ilé. mi ti ẹ mọ ibi tó ti rí sítórì mi tó sọ fún mi nísìnyí tó ah. ah. do you know it's okay máa rò ṣe ti gbọ́ it's okay ọmọ kékeré ló ń dà láàmú do you get it she's just being childish okay. no ṣe ti gbọ́ ọmọ nǹkan má jẹ́ kí n stress ẹ mọ́ eh, you just go back in um, bóyá màá màá gbé taxify or something okay. okay. All it's okay. Eh? No, no it's okay. Eh? All right. ṣe láàlá yẹn nìyẹn ó le débi pé lójú àlàyé ó tún wá ní agbára tó fẹ́ tó mú mi tó mú mi tó mú mi bí ẹ̀rù ń bà mí bí mo ṣe wà yìí o kí nǹkan tá a rò kó má lọ bàyí tá a rò jẹun. kò sí nǹkan tá a rò tí ó béèrè wọ́n ní kó ṣọkan ìgírí alání alágọ̀ àti wípé àlá ń tó bá wà lọ́kàn èèyàn báyìí èèyàn máa ń lá láàrin nítorí pé ìwọ pẹ̀lú ọmọ yẹn ẹ̀rẹ́ ẹ̀ ń jà ìyẹn tó wà lọ́kàn ẹ̀ ń ló fà kò sí nǹkan kan. ẹ̀rù ẹ̀rù nǹkan kan ń sọ sí mi lọ́kàn. bíbá o. nígbà tí gbogbo ẹ̀ ti ń rí báyìí tó jẹ́ pé èmi àtọmọ yẹn à kì í kó bóyá kí n rọra finú ilé yẹn lẹ̀ kí n rọra wábì kan tó tó jẹ́ lágbègbè ń bẹ kí n rọra máa dá wà ń bẹ jẹ́jẹ́ kò sí ní tó jọ gbẹnu sọ̀hún kí wọ́n fi bólẹ̀ ilé bàbá ẹ̀ ni ilé bàbá ọmọdé ni kì í bọ́mọ lẹ́rù mi tiẹ̀ mi rò pé ó mọ bó ṣe jẹ́nu ilé ẹ̀ ọkùnrin ni wọ́ dáúdù ni ẹ ọkùnrin ni ẹ àwọn tó tó sì ń bẹ tó ní ń bẹ ìjà wọn jẹjẹ àwọn ń lọ́ọ́lé ọkọ tiwọn nítòótọ́ bàbá ẹ̀ ló bí wọn àmọ́ àwọn ń lọ ilé ọmọ kì í ṣe bẹ̀rẹ̀ náà máa gbé títí ìwọ ni wọ́n máa wà bẹ́ẹ̀ àti pé eh, ilé orúkọ máa ń rolé ni o léèyàn bá múra takun ilé léèyàn tó o bá fi lè sọ sẹ̀bá ẹgbẹ́ mo fẹ́ yẹra àti wọbẹ̀ adógun adọdẹ ìwọ́gbọ́n òní lè fẹ́ wọbẹ̀ mọ́ dúró ẹ̀ síbẹ̀ kò sí ohun tó bá ṣe ẹ̀ ṣùtì gbọ́ kò dẹ̀ yẹ irú èròkérò mẹ́mí gan pàápàá tiẹ̀ ń bọ̀ nù lé ẹ̀ ohun tó ń díjà àwọ̀ pẹ̀lú ọmọ òun lẹ̀ mú bá parí ẹ̀ fún yín ìrẹ́pọ̀ ni mo fẹ́ fún yín o ṣe ti gbọ́ ìyá wọn dẹ̀ dàbí ọ̀nà. jẹ́ kí n tètè jẹ́ kí n tètè máa lọ nítorí màmí náà ti fò. àdàbà ń gbọ́ gẹ́dẹ́ àdàbà ń gbọ́ gẹ́dẹ́ bí gbẹ́yẹlé ògbógbọ́ mu. aládẹ́wọ̀n mi fa o wọ́n mi láti fa wàhálà seriously jẹ́ kí n lọ bá wọn bọ̀ lẹ́kọ̀ọ́ yìí. ṣé mi. Ah, kò dẹ̀ ní báyìí mo fún ìbéèrè tó béèrè lọ́wọ́ mi yẹn kí ló dé tí mo fi wọ̀kan nínú yàrá tó wà nílé bàbá mi. ló ṣe lè kanlẹ̀kùn ṣé ó sọ pọlọ ní kọ́ọ̀tì mọ́ ni. o ti sick upstairs ẹ wo mi ò bẹ lẹ́jọ́ dúvè tó wà ń bí. dúvè tó wà ń bọ̀. Ah. tó wà ń ni mo wá mú. ṣé o ṣàárẹ̀. ẹ ṣé òun sọ pé mi ò wá òkè nìyẹn ìwọ mo gbọ́dọ̀ sick upstairs because tó o tún bí mi ṣe mo gbádùn. ní dúvè tó wà ń yára mi nǹkan tí mo fọ tí mo ṣẹ̀ṣẹ̀ tí mo lò ah ó dẹ̀ dé ó dẹ̀ ní ó fẹ́ wá mu o ní dúvé tiẹ̀ ni. mo níbo ó dọ̀tí eléyìí ó dọ̀tí ó dẹ̀ lè fọ. fún mi ní dúvé. mú kó máa lọ. fún mi ní dúvé wẹ̀. kí ló ṣe yẹn. fún mi ní dúvé jọ. kí ló ṣe yẹn. mo gba etí ẹ tó bá tún sọ ògì má tún gbà mí. kí ló ah ah. kí ló ṣẹlẹ̀. ṣé nǹkan mú ẹ ni. kí ló ń pariwo ẹ mọ sí dúgbè tó wà nínú ìwọ̀n mi dọ̀tí ẹ̀rọ pé tí n bá lò mo máa ní nightmare àwọn ah. ọmọ ṣe ní kí n wá mú tọ̀dọ̀ lẹ́kọ̀ọ́ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dúàlè mọ́ mi lọ́wọ́ for what. búfẹ̀ tọ̀dọ̀ ẹ ti dọ̀tí o ò lè fọ́ àbí kọ́kọ́ fún àwọn wọ́ṣọ́ máa tó ń fọ aṣọ o ò lè ṣe yẹn o wá fẹ́ gba tọ̀dọ̀ nígbà tó bá gba tọ̀dọ̀ ẹ̀ kí ni kò fi bora. mo ṣe mi ò kẹ́ ẹ̀ ó lè fàyè bora mu wọn. o stupid. ló ṣe gbá mi létí. ẹ ọgbà létí bumi bumi ọgbà létí mo fi ọgbọ́n lẹ́kọ̀ọ́ létí. mo ṣe ni bí o ti yàrá ẹ. ọjà ọjà ọjà ọjà ti dà sí ẹlẹ́nu. adúgbò kọ́kọ́ náà ṣe sí bẹ́ẹ̀. pẹ̀lú ọkọ ìjọ torí ọlọ́run wo rí pé mi ò fẹ́ létí. sún ẹ. ọ bídà nígbà tó bá tún wọ yàrá ẹ á rí ti máa ṣe fún sún ẹ padà. Yes, ma'am. No, kò sí problem, ma'am. Oh, sure. Yes, ma'am. Hmm? Okay. Máàmù mi ò máa ṣeré, mo máa síríọ̀sì. Ah, àní kò kí n kò kí n máa ti sọ̀rọ̀ ni ó máa ta mi ni ṣe rí ẹtì rí tó tó tó tó tó ṣe lánàá yìí ó wọ́ọ̀sì débi pé ẹ̀rù gan bèmí fúnra mi ẹ wo kọ́mọ ẹ má lọ pa mí dànù ó ṣe kó lọ poison mi o. ìní rírú ẹ̀ láyé mi wọn ò ní poison ẹ̀ ẹbí tiẹ̀ ò ní tọwọ́ èèyàn bọ̀ kí ló ṣe ẹ̀ irúkírú pọ̀ jù fún ọ náà ọmọ yìí ọmọbìnrin ni obìnrin ni obìnrin ò lè ṣe kó má ṣe bí obìnrin àti wípé kó ìbọn wọn lára ẹ̀jọ́ ń gbé látilẹ̀ ọ̀sán gangan ló dé wá bá wọn díẹ̀díẹ̀ ni ìrẹ́pọ̀ yẹn ò lè wá ọlọ́run ò dẹ̀ dá wa dọ́gba aburú jura wa lọ bó ṣe ń wò wá yìí ó dà ìsàmbù ẹ̀ ń bèrè gangan lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ wọ̀ náà ló ti wà ń lé yẹn láti jọjọ yìí tọ́ra kan ṣàdédé mọ́mọ́ kan dé lọ́sàn-án gan tán ló fẹ́ máa bá yín gbé ṣé ẹ máa ti sáré dọ̀rẹ́ náà ni. ọkùnrin nìyẹn o ah, kò sí nǹkan kan o ó ń bẹ ìyàlé nínú bẹ ó sì máa gbé ó máa rọ̀ lára tiẹ̀ ìwọ ọkùnrin nìyẹn ìwọ ló lórí ẹbí dáúdù nìyẹn olórí ẹbí bàbá bùkátà <laughs> ẹ ìfẹ́ rúkèrú má rí rúkèrú tí wọ́n gangan bá ń rí rúkèrú báyìí tó ń rò pé nìkan lè ṣe ẹ̀ omi ìgbé wọ̀nà tó bá yá wọ̀nà àfẹ́ rí rúkan láti pé kémi náà ṣe wọn. ọkùnrin balẹ̀ ti ó dà èmi ò ní pẹ́ gbéra ni kò ní tí wàá fi yàn tó yín létí ni wọ́n ti. kò sí wàhálà wọ́n ti fún wa ní owó oṣù. mọ́mí náà dẹ̀ ti ní kí wọ́n san gbogbo sálárì tó jẹ́ kán san fún màmí láti ìgbà tán ti kú wọ́n ló máa rẹ́dì láìpẹ́. ṣetán. díẹ̀ lélẹ́yìn mọ́. ṣetán ń lọ ń lọ ẹ ọmọbìnrin yẹn èèyàn ni ó ní kó sanwó fún màmá ẹ tó ti kú sọ́run tó túmọ̀ sí gbogbo owó yẹn ìwọ ló ní ló bá wá lọ kí ni gbogbo yẹn ṣe fẹ́ tu ẹ lọ́wọ́ tí bàbá yìí wà ń bẹ́ o ọ̀n ìgbógun bàbá ẹ o tó dẹ̀ sì máa kàn ẹ́ wọ́n wo ohun tó fún mi ṣé bó o bá ti lọ tó sá fún wọn ṣé o máa rí eléyìí fún mi. ọkọ mi wọ́n sọ wípé òkú kì í farapamọ́ fún ẹni tó bá máa wẹ̀ fún what exactly are you hiding from me ìyá tó máa ń rí lójú àlá ẹ every time yìí kí ló wà láàrin yín méjèèjì. kò yé mi mi ò understand ó dàbí pé ó fẹ́ kí n ṣe òun ní oore kan ni mi ò dẹ̀mọ̀nà tí mo fẹ́ gbé gbà ọmọ tó sọ pé kí n bóun ṣe favour fún yìí mi mọ bí mo ṣe fẹ́ rí mi mọ bí mo ṣe fẹ́ lókè tẹ̀. Baby, hmm? mi ò understand nǹkan tó ń sọ at all. ok ok sori <clears throat> arábìnrin tó máa ń yọ sí mi lójú ara mi nígbà tí mo fẹ́ lọ sí yunifásitì ó ti fìgbà kan help me. Okay. Then um, after my university day, ó support me? nígbà tí mo fẹ́ get visa lọ sí ìlú òyìnbó. Òun ló bá mi sáré sọ̀tún sáré sósì. Nígbà tá a tún get visa tán nìyẹn, kò sówó tí màá fi ra tíkẹ́ẹ̀tì. That same woman yìí náà ló ń sáré kiri láì mẹyẹ tó ṣù mí láì rí mi rí láì mọ̀ mí títẹ́lẹ̀. Òun náà ló bá mi get owó tí mo fi ra tíkẹ́ẹ̀tì mo fi travel kò ju bóyá bíi three to five months tí mo dé lu òyìnbó lọ ni mo gbọ́ pé arábìnrin yìí ti jáde láyé ah ọdún mi mi ni she played a vital role in my success story mi mi wá mọ bí mo ṣe fẹ́ come across a oore tó fẹ́ kí n ṣòro yẹn ni yẹn mi. ọmọ tá a dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí rè mi ì rí rí mi ò rí báwo mo ṣe fẹ́ dààmú ẹ̀yìn ilé ìlú. ilé ìlé gan-an. ó lé o ó lé o. so what's the way out. mi mọ kò yé mi o. Abíọ́dún Lárúwájú ọ̀rẹ́ mi sórí kò yé mi o bọ́ báwo ni wọ́n ṣe rí àwọn ọ̀rọ̀ tí pásítọ̀ sọ yẹn. ṣé kí n máa tán àfi bí gbà tó yẹ pé pásítọ̀ yẹn àjọ ń sùn àjọ máa ń lálàá tí mo máa ń lá ni ó ti kọ̀rẹ́tì hmm. jù ó jáná gan ni honestly but problem tí mo ní ni wípé ọmọ tí mi ò rírí tí mi ò mọ báwo ni mo ṣe fẹ́ dààmú tí mo fẹ́ ṣe nǹkan tí màmá ẹni kì í ṣe fún báwo mo ṣe fẹ́ mọ̀. òótọ́ lọ̀rọ̀ yìí ṣùgbọ́n èmi ní ìgbàgbọ́ kan especially nínú pásítọ̀ yìí bó ṣe sọ ó ní ká fi àwẹ̀ àti àdúrà ni kó máa lò ó ní kó gba àwẹ̀ kó dẹ̀ gbàdúrà ó ní tó bá dẹ̀ ti ń gba àwẹ̀ yẹn tó bá ti ń gbàdúrà sọlọ́run máa sọ fọlọ́run pé ọlọ́run jọ jẹ́ kí n pàdé arákùnrin yìí mo nígbàgbọ́ pé kí o tó gba àwẹ̀ yẹn tán wàá rí pàdé arákùnrin yẹn. àmì o I pray so kó lọ́n jẹ́ kí n rìnnà pàdé ẹ̀ o because ó ti sú mi o ó ti sú mi má jẹ́ o. olúwa bá wa ṣe. Ah, ó ti sú mi o ah hey kí gbogbo ilé ìbáyọ̀ lọ kí gbogbo ilé ìbáyọ̀. And I'm really running out of time. Okay, we are n lọ Bika because I'm running late. No, no, no, no, no. Jẹ́ kí n lọ wo Odolese. Oh, ẹ bomi. Eh, mo ti wo gbogbo inú ilé mo wá kí àwọn cars yìí eh, um, ọlámilẹ́kan ó lọ sí jam center ó dẹ̀ ti rán létí. kí wàá ní ti ń pẹ̀lú yẹn kí l'assurance ẹni pé tó bá ṣe jam bó máa pass ẹ kàn ń stress ara yín ni and you ṣé mi ò ti sọ fẹ́ pé mi gbọ́dọ̀ rí ọwọ́ ẹ nínú káà kọ̀ọ̀kan tó wà nínú compound yìí ṣé ó jẹ́ ẹbí ó jẹ́ ogun bàbá ẹ ni àbí òwò kọ́ mọ àlè ni ẹ. dúró lọ kí ló dé tó tó fẹ́ ní respect fún anybody nínú ilé mọ́ àti èmi àtọ́lámilẹ́kan èwo ló ń ṣẹgbẹ́ nínú àwọn méjì kí ni problem ẹ̀ gan-an èèyàn lọ sí JAMB center ó fẹ́ lọ write exam ẹ̀ ó dẹ̀ ti late ó sọ pé ò fẹ́ ní nínú ká ṣé wọ́n lọ ní gbogbo ẹni ṣé wọ́n lọ ra gbogbo ẹni. ṣe fẹ́ gbọ́ mi ò wà hin fún nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí ṣé gbogbo káàkiri tẹ́ ẹ̀ ń wá yẹn ọwọ́ mi ló wà èmi ni mo kó pamọ́ tó bá wọn kó n fẹ́ ṣe JAMB ó lè fẹsẹ̀ rìn lọ I don't care. Bomi. Okay. Um, eh, Emma, I, I would ju- I would just take a cab and rush because I'm I'm, I'm, I'm going sorry. àríyá ọ̀hún lẹ́yìn rẹ̀ ń gbé wọ́n ń bárajà wọ́n ń parí ẹ̀ ọjọ́ kan náà ọmọ ò lè ṣe fún ọ̀rọ̀ fún àfi owó owó ṣáàlú ẹ ọ ọ lè ṣe fún mi ní girama ni mí wọ́n ní grandma ni ẹ wọ́n lè ṣe lọ́fẹ̀ẹ́. Ah. Ah, ah. <laughs> ọlọ́run nípa ti online. <laughs> Oh, oh. kí ló ṣẹlẹ̀ lámìlẹ́kọ̀ọ́. ọ̀sí mo lá anybody pa. It's a lie. Òun Ọlọ́run. Congratulations gbà síbẹ̀. Gbọ́ọ̀ sí i ó yẹ kojú Ah, yẹ. Oh, congratulations. thank you ma. honestly wow. what's happening. Oh, tí lè kàn ṣe ni. orí result lè kàn ni. they're getting two. orí tí lè kàn ṣe ni ẹ ó yìn. Ah. ẹ mo jí ni. mo sọ pé lẹ́kàn ò ní brain tó lé ẹni tẹ́ pẹ́ ń tì bá rẹ̀ ọ ni. ṣọlọ boost ẹ. ó ní pé nǹkan tọmọ yìí ṣe ìjà ah, ṣá. ṣọlọ boost ẹ kó ọ lọ sọ ilé dá mi lóhùn náà o ti ń fún ah. àwọn mi àbí o ti ń fún wọn o ti lára mark fún wọn o lè fún èmi o yìí dis fún. bọ́mí. mo rò pé nǹkan ti gẹ́ yìí sá. ó ti ya wèrè bọ́mí wàá regret nǹkan tó ṣe yìí ẹja bó níre yọ kí lè lè kan gbogbo wa ṣe bó lè ó lè print mi ẹ ó lè print mi má wọrí ìtọ́ bá ti print sí ìwọ mu fẹ́mi mi àtọ́jú ẹ̀ tó ti gbọ́ aṣọ àti rí oríire yẹn ó lè ti já jẹmọ́nú fún wa ah. Ah, ọmọ mi ẹ. mọ́mí ó yẹ ká celebrate. yes yes celebrate ah, wa. no no no mo kọ́kọ́ fẹ́ lọ sọ fún grandma náà. ọmọ grandma <laughs> ó máa sọ fún grandma gbọ̀gbọ̀ gbé drinks wákàtí ẹ̀ kọ́kọ́ ṣàjọyọ̀ ok ok celebration time celebration time celebration time celebration time. ọmọdé méjì ń ṣeré wele wele lele ọmọ ìyá kì í yára. ó dẹ̀ sọ wípé mo fẹ́ lọ fi rìsọ́ọ̀tì hàn grandma bó dẹ̀ ṣe lọ nìyẹn àtìgbà yẹn láti gbọ́ nǹkan kan pa mọ́ àti pé nọ́mbà ẹ̀ títí títí kò lọ. Hmm. all right ìgbà tó wá rí bẹ́ẹ̀ kí ni àwọn ìgbésẹ̀ tí ẹ̀yin ti gbé. a ti wá káàkiri gbogbo ibi tá a mọ̀ then a ti lọ sí radio station. radio station ẹ ẹ dẹ report ní police station. ah mi sure pé mọ́mí ti report ní police station. ah that's not good enough. yẹ kẹ́ ẹ dé police station. And then there is this question. Ṣé ẹ̀ẹ́dẹ̀ eh, notice àbíkẹ́ mọ̀gbọ́n ìpẹ̀lẹ́bí kan wọ́n jọ níbi awọ̀ bóyá tó ń gbọ́n wọ́n jọ ń jà bí nǹkan kankan? No, mi mi observe nǹkan báyìí rárá. Hmm. Òun àti anybody ò jọ ní awọ̀. Ah, Ọlámilékan. Àbẹ̀ wọ́n gbọ́ pé òun àti àbúrò rẹ̀ pé wọ́n láì, bàbúrò ẹ̀ ò tiẹ̀ láìkẹ́. <laughs> ẹ mọ̀ yẹn ò yẹn ò ní mínì kankan náà ẹ mọ̀ ìjà afẹ́ ni Bùnmi kàn máa ń bàjà kò nẹnẹnẹ kò ní ìtumọ̀ kankan kàn máa ń ba jàjà fẹ́nu lé ni ẹ mọ̀ ọmọ kékeré ni Bùnmi náà kí ni nǹkan tó mọ̀ so gbogbo àwọn nǹkan tó máa ń ṣe nílé yẹn yẹn ò tó pé bóyá ẹgẹ́ tí nǹkan tí mò ń sọ kò lè lè tó pé bóyá ó máa rò pé bóyá òun fẹ́ hàmù Ọlámilékan àbí òun fẹ́ Kidnap or something. No, no. It's okay. It's okay. Um, I know what to do. Okay. Tí wọ́n bá All right, sir. Ló máa to check back. Okay, sir. Be certain nobody be. All right, sir. All right, there. Thank you, sir. Thank you very much. Thank you very much. Oṣé, yes. what a nice day. Yes, sir. Ọmọ bàbá ní ń bá ohun tó wà lẹ̀, òtò pẹ́, ló gbó bí yòrò jògbò bí orógbó ilé aládùn tó bá dé ìgbé jògbò bí orógbó jògbò bí orógbó. Allahu Akbar Allahu Akbar ah rárá ọ̀rọ̀ yóò ṣe jòkó ara ètùtù báyìí ó tutù tàbí amọ́ ah ọkọ̀ ìbalẹ̀ nílé yìí ó dẹ̀ kàtí tó ọdún rẹ̀ gbé kan ojú ló yarí. Ah, gíga máa ṣe ń ṣe báyìí ṣé lẹ́kọ̀ọ́ àṣẹ ń wá sọ́dọ̀ yìí ni ṣé wọ́n lè sọ fún wọn wá sọ́dọ̀ yìí kí sọ pé kó má lọ kó máa wẹ́yìn ẹ̀ wò ni. nígbà tí ilé kan dágbére ọ̀dọ̀ mi póhùn bọ̀ ìjọ mélòó ló sọ fún ẹ póhùn fẹ́ ló lọ sọ mi. ẹ mọ̀ kó tó bá lọ ọ̀dọ̀ nígbà so kò tẹ̀ gẹ́gẹ́ mi wẹ́yẹ̀ mo dẹ̀ mo dẹ̀ pa gbóyún agbóyún ò lọ mo pé tiẹ̀ náà ti ṣe tí mo dẹ̀. ó wá ti kú òru lẹ́yìn sí ọtọ́jà mélòó ọmọ òkú ọ̀run ọmọ òkú ọ̀run ọmọ òkú ọ̀run ẹ wo ẹ wo tèmi fẹ́ sọ tí mo fẹ́ sọ wípé kẹwọ́ ọmọ yẹn fún mi ló lè dá o òun ló lè fa ìfọ̀kànbalẹ̀ nínú ilé yìí o wá wá fún mi ni. ṣé mi mo jùlù ni. grandma grandma kí ló dé tẹ̀ ń pariwo tẹ̀ ń stress ara yín báyìí ṣáà méjèèjì tàbí o ṣáà kí n ṣọmọ yín ni ẹ̀dẹ̀ ń pariwo ọmọ mi o ọmọ mi o ọmọ mi ṣáà ṣọmọ yín nàbí àtó jọmọ yín. ẹgbà tẹ wá jọmọ mi ṣé mi ò rí yín báyìí ẹ̀yin méjèèjì kan lẹ dúró tí mo rí Ọlámilékan dà. ṣé ṣé Ọlámilékan lè ṣe ọ̀pá wípé Ọlámilékan ẹ̀ gbọ́dọ̀ fílẹ̀ kórìí lọ ṣé tó yẹ Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! ọmọdé méjì ń ṣeré wéléwélé léèlé ọmọ ìyá ìyá ọmọ bàbá nígbà ohun tó wà nílẹ̀ ó tó gbé ọmọ ya kìíyà ọmọ bàbá ní ń bà ó ohun tó wà lẹ òjòpin jogo bí yòòrò jogo bí yòòrò gbòòrò ilé aládùn gòmádé kíkan jogo bí yòòrò jogo bí yòòrò gbòòrò ilé aládùn. Eh, ṣé ìbínú pé mo pè é nípa ìjà wíwọ ìyá ọkọ yín ló wá rìpọ́ọ̀tì mi fún wa ní station wọn bíbá wọn lọmọ ọkọ yín tó jáde láti bí ọjọ́ mẹ́fà ẹ ìwádìí ẹ rárá ẹ bèrè pé mo ló lọ ẹ wá ẹ bìkítà kí ló dé. ọ̀gá ọlọ́pàá orí bẹ́ẹ̀ ṣe sọ rárá o ṣe rí lóòótọ́ nílé kan dágbére fún mi pé òun fẹ́ lọ sọ́dọ̀ girama ó dẹ̀ kú léńjọ yẹn ó lọ lẹ́yìn bíi two or three hours tó ti lọ má wò pé kí n tiẹ̀ wò bóyá ó ti dé ọ̀dọ̀ grandma o bí mo ṣe pé aago ẹ̀ nìyẹn aago ẹ̀ ò lọ mo bá tún ki fóònù mọ́lẹ̀ mo tún pe aago grandma aago grandma náà ò lọ ah! mo tún try ìtílé kan padà kò tún mo tún tún try nígbà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbà tí mo ti try ìtàn méjì tí ò lọ má wò kókè títí alẹ́ ó máa dé bí mo ṣe ń retí remú nìyẹn kó tó di pé wá dalẹ́ kò wọlé mi ì mọ́wọ́ mi mẹ́sẹ̀ o àti wípé ẹ̀yin fúnra lára yín kí ni ìbáṣepọ̀ tó wà láàrin yín pẹ̀lú Lékan pẹ̀lú àwọn ọmọ yín méjì tán wà nínú ilé even wọ́n nìkan láàrin àwọn ọmọ yín yẹn pé kò tiẹ̀ fẹ́ rí mi ẹ̀ látàn kò fẹ́ rí mi Lékan látàn rárá. Ọlọ́run gbà wá lọ́wọ́ aláròkà ẹ wo ọ̀gá ọlọ́pàá kò rí wọ́n ṣe sọ ọ́ ṣàrílẹ̀ kan mi ì mú gẹ́gẹ́ bíi pé ó jẹ́ ọmọ ọkọ mi mo mú gẹ́gẹ́ bíi ọmọ bíbí inú mi ni àgbà tí lẹ́kàn dẹ̀ ti délé wa mi ìkanra mọ débi tí mo tiẹ̀ máa ṣèṣì sọ pé mò ń ṣe bákan sí i lẹ́kàn tẹ̀lé ń wò yẹn pẹ̀lú àkọ́bí mi wọ́n rẹ́gbọ̀n méjèèjì ọ̀rọ̀ wọn wọ̀ dáadáa ẹni mọ̀ pé àwọn ẹ̀dá àárí bákan náà lóòótọ́ lòun àti Bùnmi ọmọ mi náà gbá tara wọn gbogbo àti kíní ìdẹ̀ ń ṣẹlẹ̀ tó bá ti pọ́n ti ní gbólóhùn àsọ mo máa ń mi ni mo máa ń bá wí fún lẹ́kàn mo máa ń jẹ́ kó mọ̀ yìí pé òun ni baálé ilé wa nínú ilé ta àgbà tó dẹ̀ ti lọ mi ò mi ò rò pé bóyá ó lè rí ẹnì tí sọ nípa mi pé bóyá mo ṣe bákan àbí èèyàn kan kanra mọ́nú ilé. ẹ má bínú lẹ́ẹ̀kan sí i nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé a máa ṣe àwọn ìwádìí tí a bá ti parí ìwádìí wa tán a máa pè é ìnáwó sọ́fíìsì wa padà ẹ ṣáà máa wá ti bá pè yẹn. Ah, ah, kò sígbà tẹ pè mí tí mi ò dáhùn. ṣe é rí ẹjọ́ torí Ọlọ́run náà fún yín rí lẹ́kàn mo rí gẹ́gẹ́ bí ọmọ bíbí inú mi mi rí ní rí pé ó jẹ́ ọmọ ọkọ mi mi ìdẹ̀ ìyàwó mi ìyá sọ́tọ̀ pẹ̀lú àwọn ọmọ mi tó ti yé yín gbogbo àtẹ́bá ti pè mí ṣe tán láti gbé yín ṣe ti gbọ́ ẹ ṣe gan. ohun burúkú a máa yọ ní ṣe mm-hmm. búburú ni gbogbo ọjọ́ búburú ni gbogbo ọjọ́ ká máa ra gbàgbádà àmì ọ̀tá lọ́ha àríyá ọ̀run lẹ́yìn alájà mo ń parí ẹ oh, ọjọ́ kan náà làwáyé ọjọ́ kan là ó lọ ọjọ́ gorí ọjọ́ ìgbà ń gorí ìgbà ọjọ́ kan náà làwáyé ọjọ́ kan là lọ ọjọ́ ń ọjọ́ ìgbà ń gorí ìgbà. kumbio kumbio. apẹtinu karabia kiri ń wo gbogbo rẹ̀ ó bọ̀bọ̀ wá. every house every home has its own dark history. kí ló ṣe mọ́mí kí ló dé kí ló ṣẹlẹ̀ tẹ́ fi já ìwọ̀nù ilé báyẹn àyà mi ti já torí ẹ̀ mo ṣe sábọ́ta. ọkọ mi ọlọ́mọ àjẹkẹ́yìn máa rí láburú ọlọ́mọ àjẹkẹ́yìn tó máa kọ́ báyàn ọlọ́mọ ẹ̀jẹ̀ kéèyàn ológun alákòóbá ẹ̀rí pa alákòóbá lọmọ yìí pólísì sọmọ tí ń bọ̀ ń sìn ah. wọ́n níjọ ọmọ wá rìpọ́ọ̀tì wípé bùnmi ọmọ mi òun ló ń tírẹ́tì lẹ́kan ló jẹ́ kó sáku òlé kó lágbà tí lẹ́kan ti dénú léyìí bùnmi ló ń fún ní problem abiru wàhálà òlé lẹ́kọ́ ọlọ́mọ ẹ̀jẹ̀ kéèyàn ológun ẹ̀wọ̀n. ẹ eh, mọ́mì kí ló ṣẹlẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹsàn-án náà ọlọ́mọ ẹ̀jẹ̀ kéèyàn ológun ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ló sàn. bá ṣe máa máa sọ tó ní jẹ́ ká sọ nìyẹn ó mọ máa ṣẹnu bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ ní pélé ah so èèyàn ò lè correct ẹ mọ́ báyìí ẹ wò mọ́ mi ọlọ́run mà ní jẹ́ ká rógun ẹ̀wọ̀n ọlọ́run ní jẹ́ ká rógun alákòóbá ẹ wò ṣe rí àdúrà ní kẹjẹ́ ká máa gbà ọ́ ipe bí ilé kan bó ṣe rọra fẹsẹ̀ ara ẹ̀rìn jáde kúrò nínú ilé kódà ìrora fẹsẹ̀ ara ẹ̀rìn wọnú ilé padà because ah, ọ̀rọ̀ ọlọ́pàá là ń sọ̀rọ̀ yìí ọlọ́run má jẹ́ ká rí dààmú ẹ ẹ ládùúrú wàhálà tẹ ti ṣe lọ látàárọ̀ tó yẹ kẹ́ ẹ ra wọlé kẹ́ ẹ wá sí mi ẹ ó ẹ túndé sí ó tún bẹ̀rẹ̀ sí í gbé yín lẹ́mìí sókè. ẹ ń ṣàní kẹtù àkẹfọ kan yín balẹ̀ torí mi mọbi tí lè kàn lọ tó bá dẹ̀ pé mi ní kó tó kó bá mi ọlọ́run àfi ọ̀nà wọn bí mo ṣe máa sọ̀rọ̀ gbèsè ayé ẹ̀. ẹ ṣàfihàn yín lọ́kọ̀ balẹ̀. kó kó síkó lọ́nà fún mi. ẹ má dààmú sí lóúnjẹ mi ò mọ ibi tí lẹ́kàn lọ mi ò mọ kọ́kọ́ ń pa ẹ̀ o. ẹ bò tẹ dúró náà bùrú èmi kò sí nǹkan tí mo fẹ́ fi ẹ ṣe dúró náà dúró náà kí ni ọlámilẹ́kan rà ní ìgbà ẹ̀kọ́ tí ò sọ wọn kí ló dé tó kàn déédéé dislike ìbọ̀bọ̀ yẹn for no reason ẹ àdè mọ́ máa bẹ sọ́bà ẹ̀ ó máa máa pariwo máa máa pariwo ò ní gbọ́. ẹ̀tọ́ tí èmi àtẹjọ ní nínú ilé yìí onílé kan tá à ń sọ̀rọ̀ nípa iná ní nínú ilé bẹ́ẹ̀ ni because ọmọ bàbá wa ni hmm. so kí ló wọ́n victimize ẹ̀ fún kí ló ní lára fún for for for for crying out loud. èmi àti lẹ́kàn jọ ní ẹ̀tọ́ kankan náà nínú ilé lẹ́kàn is a bastard. bùnmi lẹ́nu tiẹ̀ lẹ́kàn is a bastard. yes. ah kódà kò sí wàhálà ṣáà ní sùúrù ṣáà ní sùúrù ní sùúrù fìrẹ lọ́kàn balẹ̀ ilé ayé yìí ò ṣeé dájẹ́ fìrẹ ní ọkàn balẹ̀ èmi tí mo jẹ́ gbẹ gan mi ò jà lórí nǹkan kan mi ò mọ nǹkan tó ń fẹ́ tọ́lọ́wọ̀n tí ì ṣe fẹ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ náà kí ló dé tó wáyé ayé báyà tọ́tọ́ yìí. ẹ̀yin ṣáà ní kẹsàn-án fún mọ́mísí kan fira wọn lọ́kàn balẹ̀ kán má dara wọn láàmú lórí ọmọ kọ́mọ tí ò ń ṣọmọ wọn. yes. ọmọdé méjì ṣeré wele wele lele ọmọ ìyá kì í yá ọmọ bàbá mi bá ọ̀rọ̀ ìtẹ̀mílára ìtòpin ọmọ ìyá kì í yá ọmọ bàbá mi bá ohun tó wà lẹ̀ òtòpin tó gbòbí yòrò jogbo bí owó ilé aládùn kó má dé kíkọ́ jogbo bí owó jogbo bí orógbó ilé aládùn kó má dé kíkọ́ ẹ ó rárá mẹ́la tí yorùbá pẹlẹpẹ gbọ́ lọ kó gbogbo rẹ̀ tó kù wájú. mo máa gbọ́ tẹnu ọjà o. kí ni nǹkan tó sọ tó dùn fún ẹ ní two thousand naira kó fún mi ní five hundred naira change ó ní rárá pé mi ì fún ẹ lówó. kí lè ń bá mi sọ ẹ lè fẹ́ ra card one five ẹ dẹ̀ fún mi one five mo dẹ̀ fún yín card ẹ wá rí tẹ́lẹ̀ tí ẹ fẹ́ gba change five hundred five hundred wo lẹ fẹ́ gbà. Ah, ah, ah. nínú owó tó wà lọ́wọ́ ẹ̀ dáadáa náà. nínú owó àbí tọ́lá owó tẹ̀lé lọ́wọ́ mi owó tí mo pa látàárọ̀ rẹ̀ six thousand naira gẹ́gẹ́ ló wà ń bẹ̀. kí ló dé tẹ̀yìn wọn máa ń ṣe nǹkan báyìí ẹ tí mi ìbá nídìí credit mi ní yà lọ́dọ̀ ẹ̀ náà ẹni tí mo fẹ́ lọ bá mo ti ń try fóònù ẹ̀ kò sí kọ́kà lórí fóònù mi ni mo ṣe lo eh, opportunity láti ra káàdì lọ́d lọ́dọ̀ ẹ̀ báwo ló ń ṣe báyìí last two thousand naira tó kù lọ́wọ́ mi nìyẹn náà. a ti mọ irú yín jìbìtì lẹ́wọ́ lò lókè o jìbìtì lẹ́wọ́ lò lóko one five lẹ́gbẹ̀gbẹ̀ five hundred one two thousand lẹ́gbẹ̀gbẹ̀ lèmi ni lẹ́gbẹ̀gbẹ̀ a ti mọ irú yín ọdún tẹ kó sàtìkù white kò sí wàhálà ṣé white lèmi wọ̀ sórí tó po ti já fọ́jú. àwítọ̀ sí ọyún. ọ̀rọ̀ ìtọ́jú dà lọ́la wo ìwọ náà lówẹ̀. o gbọ́ tó gbọ́ fún mi lówó mi tí ebóun ni wèrè sọ yìí. kí fún yín lọ́wọ́ kí ni ah, wèrè tí wọ́n rí yín. Ah. ọ̀rọ̀ tán ló dà lọ́la o. ló ṣe ṣó gbọ́n sí. ọ̀rọ̀ tán ló dà lọ́la. ìwọ náà tó bá gba ọ̀rọ̀ tán ló dà lọ́la o. wèrè kan ti mọ̀ pé ń gbáyàn kiri. George ó dàbí ìpẹ́ ìwà òkè òun ké òun ké ni nà àbí wèrè nílé ni tó nǹkan bí àgùkọ yẹn tó bá mọ̀rọ̀ dá sí òjẹ́ má dá sọ́wọ́ àbí kí ló ń ṣe lọ doctor ní ó dà lọ́la kò wáré o. má wọrí kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà mo yá fi ẹ̀fọ́ náà má wọrí má wọrí mo yá fi ẹ̀fọ́ náà sẹ́ má wọrí kò sí wàhálà sẹ́. àbí burúkú lẹ́nu ẹ má pa ẹ má pa ẹ má pa àbí wèrè ẹ má pa o ẹ má pa ayé bàbá jẹ ẹ má pa ẹ fílẹ̀ ẹni tó má pa ẹ fílẹ̀ ṣẹ́ fẹ́ pa ní báyìí ṣẹ́ fẹ́ pa ní báyìí ẹ̀mí wúwo orí bá ẹjẹ fi ẹ̀wọ̀n àjẹ lórí ah. burúkú. ẹnu pa ń gbà yẹn ẹnu pa ẹnu wá jìbìtì ẹ tún fẹ́ lu wèrè pa. dúró síwájú máa pa ìtàn wèrè ẹ fún ẹ olórí burúkú ọlọ́wọ́ adá yẹ pẹ̀sẹ̀ lára ọlọ́wọ́ adá yẹ pẹ̀sẹ̀. ṣé wàá fẹ́ lù pa ni ẹ wá lù pa ń gbà yẹn wèrè kan ti mọ̀ pé ń lu jìbìtì kiri. Do this! ni mo pé èèyàn báyìí nìyẹn nígbà tí mo wà nílé ayé mo rò pé mo fojú jọ ẹ tó máa bá mi tọ́ ọmọ mi àṣé èèyàn kí mi mọ̀ pé èèyàn burúkú èèyàn tí wọ́n ń dúró dè ní ẹ ọmọ òun ló tún wá nà ìwà gan wàá gbà kan tí mo fojú ẹ rí èèyàn kéèyàn ni èèyàn kéèyàn ni èèyàn burúkú èèyàn èèyàn kéèyàn sọ̀rọ̀ eyín pàtí mo wà láyé mi ò fi ẹ lẹ̀ iye ìwọ̀n dúró dè bí ọkọ mi dúró tọmọ mi ọkọ ọ̀bá mi dúró tọmọ mi ọkọ mo ti rẹ̀ ní mo wà mo ti rẹ̀ ní tí mo wà mo ti mo wà. Yeah? Yeah? Sorry, sorry. Mo ti rẹni tí mò ń wá. Mo ti rẹni tí mò ń wá. Ṣé ọmọ yẹn tí yà ń sọ̀rọ̀? Eh, ọmọ tí wọ́n ní pé kí n báwọn wá kí n help yẹn. Mo ti rí, mo ti rí. Bolo wa ti rí bolo wa. Mo rí lójú àlá mi ni. Mo rí lójú àlá mi Mo rí lójú àlá mi náà má má jẹ́ kí n kú lékún. ọlọ́run má jẹ́ kí n kú lékún. ewu tún lélẹ́yìí báyìí madam mi ò gbọ́ nǹkan kan mo ti pagun láti fi ijọ́ mẹ́ta kò lọ wọ́n á wò pé kí ló ṣẹlẹ̀ ìdí tí mo fi wá lọ sọ́fíìsì ẹni pé kí n ti ẹ̀yàwó wọn pé mo ti try láti pè wọ́n títí aago wọn ò lọ o ní sẹ́kítírì wa sọ fún mi pé ara wọn ò yá mo ní ara wọn ò yá báwo kí ló le tó bẹ ó ní hospital náà wà òun ló wá mú mi sáré gba hospital lọ gba tí mo dé hospital náà ní ti discharge yín nípa ẹ̀ ti wálé mo sọ pé lẹ́ni o màá ṣàtúndé bíbá kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀ onígbígbó ah, yìí lágbára kí ló dé. bá a ṣe rí nìyẹn o hospital la wà láti jọyọ ó ti ń lọ bí one month nsìn. Ah. gbà táwọn dókítà tán ti sa gbogbo agbára wọn omi ní ẹ̀jẹ̀ ni kò sí kan tó ń ṣe fún wọn tán wọn bá ní ká máa gbé lọlé ká lọ tẹsẹ̀ léèbọ̀ kò dẹ̀ síbi tẹ́mi mọ̀ ṣára ajá kọ́ náà ṣe fún wọn yìí. Ah, yémi o. torí tó ń gbó bí ajá yìí ẹ̀ rí i pé ó lágbára. yémi o bó mo mọ̀ yémi o. Ah, ẹ wo madam ẹ má tẹ́wọ́ kó bolẹ̀ mọ́ o èyí náà máa pariwo ara yín síta ṣe rírun nǹkan báyìí kò ṣe fi sí kọ̀rọ̀ bò ó torí pé àìsàn bẹ́ẹ̀ ṣe ń wo yẹn ó ní pariwo mi síta kí n fi ẹ́ lẹ̀ pamímọ́ra kí n pẹ́ àní wára wa tì lágbára ọlọ́run ẹnì kankan ní wò ní pẹ̀dí o tọ́lọ̀ bá lẹ̀ ti ṣe ẹnì kò ní gbérí mọ́nú ayé wa àmọ́ ẹ̀yin ẹ pariwo ẹ̀rẹ́ èèyàn tó máa mú yín jáde bó jẹ́lé aláàfáà ni bó jẹ́ wòlíì ni bó jẹ́lé adáhùn ṣe ni ẹ̀rẹ́ èèyàn tó máa ràn yín lọ́wọ́ àmọ́ kí wàá gbé wọn kalẹ̀ sílé báyìí kò ń ṣe nǹkan tó bójú mu. kò tẹ̀ síbi tí mi lè lọ ebi kára ọkọ mi ṣàtìyá ni kò sí nǹkan tí mi lè ṣe. nínú ẹ̀yin ẹ̀yin ẹ̀rí pé ẹ̀rẹ́ èèyàn tó mú yín lọ àmọ́ bó ṣe ń gbó yìí ah, bí ìgbà kan fi akọ ajá kan fi ṣiṣẹ́ sí wọn ni. kò dùn mí mi náà nú madam tó bá tiẹ̀ níbi tẹ́ ẹ mọ̀ ẹ sọ fún mi màá kúkú lọ. èmi ò mọ ibì kankan èmi náà ò ń tọ́jú bolé àmọ́ tẹ bá sọ fáwọn èèyàn eré èèyàn mú yín jáde àní lílá burú eléyìí pọ̀ jù. nǹkan tí òun try láti sọ fún mi sìn ni wípé wèrè tí o rí lọ́jọ́ yẹn tí o nà bí ẹni máa kú yẹn òun ni same person tí òun wá báyìí. ìyàwó mi òun ni o òun ni ṣé o mọ̀ pé àìmọ̀kànmọ̀kàn ló ṣe mí lọ́jọ́ yẹn tí mo fi lò nílòkulò àti pé inú tó ń bí mi lọ́jọ́ yẹn tó bá jẹ́ pé any other person náà ni o máa bínú ju bí mo ṣe bínú yẹn lọ nǹkan tó jẹ́ kí mi lù nílòkulò nìyẹn láì mọ̀ pé ẹni tí mò ń wá látijọ́ yìí nìyẹn. kí wàá ní way out báyìí kí la fẹ́ ṣe báwo la ṣe fẹ́ rí i way out yẹn gangan ni mò ń fọgbọ́n rò ń sìn. Ǹkan tí mò ń rò nìyẹn. Mò ń wò wípé bóyá kí n lọ sí Èkó, kí n wá lọ sí exact ibi tí kiní yẹn ti ṣẹlẹ̀ gangan. Kí n lọ ṣe findings lọ́wọ́ àwọn èèyàn tí ń bá rí bẹ́ẹ̀ pé níbo ni wèrè yẹn máa ń jẹ sí. Láti bẹ̀ lọ bóyá wọ́n lè mọ ilé ẹ̀. Ṣé you understand? A lè locate ẹ from there. Wèrè ilé. Ṣé hmm. wèrè máa ń ní ni? At least tí wọ́n bá ti mọ̀, wọ́n lè mọ route ẹ̀ mọ family ẹ̀ ó ti yẹ ń sìn. good idea eh, bọ̀ a ní láti ṣe kíákíá kíákíá. yeah yeah yeah we need to act fast yes. we need to act fast torí ó dàbí pé ọlọ́run ti ń ṣe ọ̀nà àti gẹ̀ẹ́fẹ̀ gan-an ní báyìí. àmà wa béèrè wèrè tó bá mú bí ẹ bí ẹ wọnú àbínú. Eh, ṣé láì normal person wèrè. ọ̀hún dààmú ti gbọ́ ah. tó bá rí nǹkan tó ṣe lọ́jọ́ yẹn tó bá jẹ́ ọ̀nà ò máa bínú ó máa bínú. Ah.

àbí inú ẹ́sẹ̀tì tún gbé kankan láwọn. bẹ́ẹ̀ ni at least tá a bá fún adé tó tán nìyẹn yẹ ká dé mi kò jìnnà mọ́. àpò òde ṣọ́ pé a máa bá màmá lé. a máa bá wọn lé màmá ò kí jáde a máa bá wọn lé. bẹ́ẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ á lọ. dúró mọ́. ẹ wá máa ẹ wá sáwọn lélẹ yìí à. ọ̀dọ́ yìí náà ni mò ń lọ màá ọmọkùnrin yìí náà kó ìyọ̀dọ̀ wa láti jẹun náà ń fẹ́ rí kódà àwọn yìí bọ̀dá lẹ́kọ̀ọ́ náà fẹ́ rí. àwọn lẹ́kọ̀ọ́ mo fẹ́ rí. lẹ́kọ̀ọ́ yàwó.

ní bọ́kùn ọmọ ní abídán ọmọ ẹni oṣù di bẹ̀bẹ̀rẹ̀ dákúnlẹ̀ pẹ̀sídẹ̀ ọmọ ẹlòmíì. ó ń ṣe sìnìyànmọ̀ sìnìyànmọ̀ ikú àdá aṣọ oníbùjẹ́ mọ̀ sìnìyànmọ̀ sìnìyànmọ̀ àrùn àdá aṣọ oníbùjẹ́ mọ̀ sìnìyànmọ̀ sìnìyànmọ̀ kúrò pẹ̀sẹ̀. ikú sí ọmọ àrùn sí ọmọ ẹ àpèrè ìyá wa. Mm -hmm ẹ ṣeun. ẹ kú ọ̀rọ̀ mọ ẹ dákun ìyá àti bàbá tó bí ọmọ yìí ń kọ́ rímbo náà wà. Hmm. má ti jọ́ lọ́hùn mo pè é ẹjọ́ tó ti pẹ́ bàbá ẹ̀ náà kò pẹ́ kò pẹ́ ní ìfilẹ̀ ṣàṣọ̀bùrà. ìyá wa ẹ mọ̀ níṣẹ́ tó pọ̀ láti ṣe lórí ọmọ hmm. yìí. bàbá kí lè gún mi ṣe tí ó fàárọ̀ jù mí kò sí ohun tẹ́ ní kí n ṣe nípa ọmọ ìtí mi ò ní ṣe. Ah, torí kò ṣáà ti gbádùn. torí bá a rí gún a lè ṣẹ́bọ̀ bá a sì rákàlà a lè ṣòro bá a rí tẹ̀ǹtẹ̀rẹ̀ gún ayé ò lè gún régé o àmọ́ yóò gbádùn yóò gbádùn èrí kú ti ń sùn báwọn. ó fẹ́ sùn nìyẹn. bẹ́ẹ̀ ìtì bá jọ ń fojú ara wa rí ni. àpàlọ́ ọ̀làlà àpàlọ́ ẹnu ẹnu la fi ń pàlọ́ ẹnu ẹnu ẹ̀pọ́ màmàdé o ọmọ Elédùmarè ẹnu ẹnu la fi ń pàlọ́ kúrò pèsè tẹ̀lárò kò dá fún Ọ̀rúnmìlà ẹ̀yìn tí ó dókòó làwọn àlébi ọbẹ̀ rẹ́kẹ́ ń ṣe tẹ̀lárò kù tèmi tọ́nu ṣàmójẹgbò rógbó lókun tẹ́lá roko ìtókù òun ní kí fáwọ́bá mi ṣe délẹ̀délẹ̀ o. aláwẹ̀ kí ló kọ rẹ kírípà kẹkọọ wò mí ó kọ rẹ ó kọ ó kọ ó kọ. hmm kàn dorí kodò níbi aago títánì rẹ̀ ti já dà iṣẹ́ ò tán ló kù ní bá ń ronú. iná ta gbọ́rọ́gbọ́rọ́ jákò ọ̀run níta gbọ́rọ́gbọ́rọ́ kàrún ádì ọmọ kan lè irú màlẹ́ wọ́n ń lọ sódò àwọn orin mogun wọ́n lọ rèé wẹ́rì yọlú orí wọn wẹ̀ bẹ́ẹ̀ ni ògbó orí wọn wẹ̀ bẹ́ẹ̀ ni òótọ́ ìgẹ́là ló bá pàdé ṣẹ́ṣẹ́ ó wà bìbí jẹ́jẹ́ sórí adéwọ̀n ọ̀run mi lọ bàbá lórí ìwẹ̀rí olú ló dá àwọn ìrìnmọ̀ ògún orí awọ́wẹ̀ orí dorí ogbó orí awọ́wẹ̀ orí dorí atún orí awọ́wẹ̀ àwẹ̀ kúkú yọ kàkà òfurú orí àwọ̀ wẹ̀ àwẹ̀ lówó mà ní òṣì rékété òfò rékété o igbó ń tẹ́kọ̀ alákẹ́dùn igbó o ó dìgbò o. òṣì ti rékété báwọn. bẹ́sẹ̀ kìíní bá wọlé ìkejì á tẹ̀lé ah, ara ti dára àgbà ẹ̀yìn mi ti gan. máa ta kẹ́jẹ́kẹ́jẹ́ ń bẹ̀ ń máa wo broken bottle ẹ mọ̀ bọ̀. jàre. ẹ fi kalẹ̀ yìí. rírà bàbá. ṣé bá a rí i pé. ara rẹ̀ ti ń balẹ̀ ju ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ. bẹ́ẹ̀ ni bàbá ṣe rí ó kọjá ó balẹ̀ ara ẹ̀ ti ya ju ti tẹ́lẹ̀ ìbádàn mi ló wà èmi mímọ bó ṣe ṣe tẹ́lẹ̀ ó ti gbádùn ẹ ṣe bàbá iṣẹ́ tọ́lọ́run ti parí òun lọ́lọ́run máa máa taari ẹ̀ sọ́dọ̀ yìí ẹ̀ ní ṣé tì. àṣà èmi ni èmi jáyẹn kó ọ̀pẹ àwọn olókèrè ifá ti ń bẹ nínú mi ò kéré mi mi bàbá kúkúrú ò ṣe é jí gbé bẹ́ẹ̀ ni. ẹ ṣeun ẹ ṣe bàbá àmọ́ ẹ má rí mi bí ẹni pé mi mọ nǹkan tẹ́ ẹ ṣe o tàbí nǹkan yín iṣẹ́ yín o ó máa kú síbi kan bàbá ọmọ yẹn láti ìjọ yẹn kó lanu sọ kó báyìí gbogbo tá à ń bá sọ kó tiẹ̀ fèsì ń hùwà bí ọ̀pọ̀ báyìí. ẹ kú àkíyèsí àkíyèsí lògùn ejò kò lè sọ̀rọ̀ báhùn kò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àmọ́ ó lẹ́nìkan tó gbọ́dọ̀ fojú rí kó tó di kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó sì kù síbì kan ibi tó kù sí gangan ni wọ́n pè ní ṣùgbọ́n. ó lẹ́nìkan. Mm tó gbọ́dọ̀ fojú rí. ayọ̀ a. àlè èèyàn ń kọ̀kọ̀. ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ ọ̀rọ̀ ṣe é sọ ní fìtílà àfi tí iná bá kú pátápátá òun sọ̀rọ̀ mi yé yín ìyá wa. ọ̀rọ̀ ṣe é sọ ní fìtílà àfi bí bá kú. bí bá kú. Ah! Ah! Ah! Lọ! Lọ fẹ́ fẹ́! O tù ú. Lọ! Kí? Ẹ ká sàn mọ́. Ẹ ká sàn. Yes. Bọ́ madam, mo rò pé ara wọn ti bẹ́tà jù báyìí lọ ni, ṣé ó tún pọ̀ sí ni? wọn ò fi bẹ́ẹ̀ ta kankan. ẹ bọ bí wàá kọ́ ló yẹ kẹ́ gbé wọn wá náà ṣe bóyá dẹ̀ gbé wọn tẹ̀sẹ̀ lé bọ̀ ẹ bàbí ó kí lè gbé wọn wá báyìí fún. ẹ wo madam ẹsẹ̀ lẹ́kọ̀ọ́ kankan gbogbo ibi tá a lọ wọ́n ní pé àṣírí kò wà láàárín ẹ̀yìn méjì wọn náà fi tẹ bá jẹ́wọ́ kára wọn tó lè yà. èmi bẹ́ẹ̀ ni. irú àṣírí wo ló fẹ́ wà láàrin èmi àti lọ́ọ̀yà ah! lọ́ọ̀yà ọkọ mi ah! kò yẹ kó wá gbọ́n wá síbí báyìí náà ah! àbí kí ni gbogbo nǹkan tí wọ́n bá mi sọ èèyàn jẹ́ lọ́ọ̀yà ọkọ mi ó ti wá mi pé àṣírí kan wà láàrin wa. bẹ́ẹ̀ ni tán bá rí wọn lè sọ ẹjọ́ ìṣàánú mi má jẹ́ ìṣùpọ̀ sàn. àbí ẹ̀yin ọmọ ẹ̀ rí mi báyìí. ìṣàánú mi. wọ́n ní pẹ́pẹ́sẹ́ ẹ̀yàn wá ń gbé ọmọ bò wá bí báyìí wọ́n máa yẹ ó yẹ kó gbọ́kọ̀ ẹlẹ́bi kankan lọ tọ́jú ẹ̀ nínú àwọn àbí kí ni gbogbo nọ́ńsẹ̀sì yìí. fún mi ìwọ náà wo bá ṣe ń bàbọ̀ láti primary school títí dé secondary school àti títí dé university you are the only option I have please gbogbo bíi ti bá dé wọ́n ní mi àtọkọ mi kọ́kọ́ ò jẹ́ ara lọ́mọ wọn dàbí ti bá fi ọkọ mi lẹ́kí lọ fẹ́yàn mi tó ṣàánú fún mi. listen to yourself kí mi àti ẹjọ́ máa náṣepọ̀ wọn wà lórí bímọ fọkọ ẹ Oh no kò lè work tọ́lá yẹn máa backfire nǹkan bó ló fẹ́ kí n fojú sí. backfire please you are the only option I have please okùn ẹ̀wọ̀n ló fẹ́ fi sí mi lọ́rùn yẹn it's not good. please. kò lè work out now tó bá backfire kan kó lè fẹ́ kí n fojú sí kó lè fẹ́ kí n ṣe people please help me i'm in fire oh. <laughs> forget i'm fresh i'm going through a lot. <laughs> hello tí bá ṣe bèbí ẹ̀wọ̀n báyìí ni mo ti rìn wọ́n máa gbàgbé mi sí wọn. so apple please help me you're the only option i have. Please. no. <laughs> what. ọ̀rọ̀ tó torí ẹ̀ pè mí gan-an ò tí sọ ṣé nǹkan tó to mi tí mo máa ti sọ I'm coming back. Are you sure? um, ṣé ó mọ̀ pé ọkọ ti bímọ síta ọmọkùnrin ni Ọlámilékan lórúkọ ọmọ yẹn jẹ́ yes. Sorry, I didn't get. <laughs> Tell me you're joking. I'm not joking. Huh? ọkọ ẹ lọ bá mi lọ́fíìsì láàárọ̀ ni ó jẹ́ pé mi pé ọ̀fẹ́ adjust nílé o ọ̀fẹ́ adjust nílé o ok ó lè tún jẹ́wọ́ fún mi pé òun ti bímọ síta fúnra rẹ̀ ló fẹ́ lára ẹ̀ sọ ní nǹkan tí wọ́n fúnra lára ẹ̀ ò mọ̀ sí ó ti adjust nílé principal share will ọkọ ẹ̀ ọmọ yẹn lónìí. <laughs> Tell me you're joking. Ah, I trust my husband. Kò lè ṣe. I trust him. No, just tell me you're joking. I'm not joking. Ọkọ mi bímọ síta. Yes. Shebu mommy. mọ mi? By profession. Màá ojúbò wọ̀ ni. Tó bá yẹ pé torí ìtẹ̀ká ń dé. Lórí owó tèmi ti bàjẹ́. Ọkọ mi ti bímọ síta. Calm down. Ẹ̀mi ní ọ̀sán tó tẹ̀mí ti calm down. Ọkọ mi ó bímọ síta. Ah! Torí bóyá owó tèmi ti bàjẹ́. Eh! Ọkọ mi bímọ síta. Ah! See, take it. Wait, wait, wait. Can you listen to me? Can you listen to me? Mm-hmm. Calm down. Calm down. Mm-hmm fọkàn yín balẹ̀ iṣẹ́ ò ṣe òye yín ẹ fọkàn yín balẹ̀ torí mo ti di gúdúgúdú bàbá ké o sẹ́nu kan gbọ́jọ́ bẹ́ẹ̀ oògùn èmi ọ̀gbẹ́nu sókè fóògùn mo lògùn tánu mi ò wálẹ̀ ṣé ẹ rí ibi tá a dé yìí ojú ọlọ́mọ ni ẹ ti porúkọ rẹ̀ náà. ìgbà yìí lọ́la. ìgbà yìí lọ́la tó ó O igbó birimu birimu adíáfúkọwé tí í ṣàwọ wọn lóde ọ̀run wọn ní bá a bá pòkú pòkú àlàyé ní dáhùn bí n bá pè é lé bó bá jẹ́ mi ó de wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ bí mo pè é léjì bó bá jẹ́ mi ó dàkútàn jẹ́mọ̀jẹ́mọ̀ bí n bá fi pè é lẹ́kẹta bó bá jẹ́ mi ó dà láàmú tí ń jẹ lẹ́bàá ògiri bẹ́ẹ̀ ni a ní tí kòbó ìbáké gbogbo ọmọ kéékèèké wọ́n gbòdì ọ̀run lọ bí èrìgì ọ̀run bá tẹ̀ gbogbo àgbààgbà bẹ̀ wọ́n máa gbòdì ọ̀run lọ ní ìgbà yìí lọ́lá mo fẹ́ pè é lẹ́lẹ́kìndí o bó o bá kọ̀ tó o dá mi lóhùn o de wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ìgbà yìí lọ́lọ́ tọ́ alákọ̀ọ́kọ́ rẹ nu ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ bó o bá dá mi lóhùn o dàgùtàn jẹmọ̀jẹmọ̀ ìgbà yìí lọ́lọ́ ẹlẹ́ẹ̀kẹta rẹ rẹ o torí ìràwé ìdájọ́ ọlẹ̀ kó sànà ìgbà yìí lọ́lọ́ mo sọ fún yín kò gbọ́dọ̀ má jẹ́ torí tatiwere ntẹ̀kútẹ́ ilé àsùnpadà bàbá yìí ti gé àjà ìyá mi ọ̀ní kúkú ìbọn ọ̀ní kúkú àdá ọ̀bẹ ayé tẹ́ fi gun rèé bẹ́ẹ̀ ni ẹ lọ ṣe ẹ lọ ṣe bọ́ ṣe ṣe sojú ẹ gún ibi ó bá wùn yín ni ẹ fi gún lára rẹ̀ iṣẹ́ ò dáhùn iná ò mọ. Tọ́pẹ́ ó ti pẹ́ kó o tó pè mí náà kí ló eh, ṣẹlẹ̀ báyìí. má bínú yóò mọ tó ṣẹlẹ̀ hmm. ọ̀rọ̀ ara mi ti sú mi báyìí o. kí ló dé. ṣùgbọ́n pọ́mọ yẹn ti wọlé wá ṣáá lẹ́ẹ̀kan ti wọlé mo á wò pé kí ni mo fẹ́ ṣe mo ṣe sọ pé at least ó ṣàyẹ kí n lè fi ọ̀rọ̀ ayé mi kí n fi òun ẹ̀ ó nìkan náà mo ní. Tọ́pẹ́ àgbà ẹ máa máa ṣòro bí èwe. bí báwo. ah wait ṣé orí ilé ayé yìí ohun tó bá tọ́ láti ṣe at any point in time lèèyàn ń ṣe ẹni tó bá ní ká má jẹun èèyàn ń kọ́ tiẹ̀ mọ́ ń jẹ́ nìyí. ẹbí báwo. good let me tell you one thing wàá gbé ìgbésẹ̀ tó nípọn wàá fi you know bí bí kí nǹkan wà níwájú mọ́tò yìí nísìn kó máa dí mi lọ́wọ́ ìtìsídà kí n clear ìdànù ọ̀ kí n gbà anyhow tèmi lè fi kọjá ní máa fi kọjá náà so ohun tí mò ń sọ yẹn ó yẹ kó ti yẹ àgbàlagbà ni ẹ. mi tí you understand ẹ. ẹ ẹ kò yé mi la fún mi. gbé ìgbésẹ̀ ìtìsídà date or anyone tó fi lè kúrò lọ́dọ̀ ẹ̀ tí n tó sọ bá yé mi wípé n tó bá máa díyàn lọ́wọ́ tó ní jẹ́ kéèyàn rọ́nà lọ kéèyàn clear dànù. oh you clear it. ọkọ̀ mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ń sìn. lórí kíni. Ah, mi ì sùn lójú ah, ah. mi ì lè sùn. lórí ọ̀rọ̀ yìí. ṣòro tèmi sọ yẹn ni kí wọ́n lọ ṣe tó bá ti ṣe yẹn. wọ́n ní rí trace ẹ̀ ọlọ́run ní bàbá gbèjì mo trust yẹ God bless you. yes ó tún kù ó kù o yes ó kù èmi mo ya ọlámilẹ́kan ìlú wèrè bẹ́ẹ̀ ni ìwọ ló ya lẹ́kan wèrè ló pa mí lọ́mọ ló tún yọ ọmọ ọmọ mi wèrè ah, ẹjọ́ ń bẹ lọ́rùn àwísùn ẹ ti rí kankan ẹ má ti rí kankan o ẹ ti rí jẹ́ a máa lọ. Bàbá bá délé. Yà lọ́nà fún ọ o. Pọ̀ pọ̀ pọ̀. Oúnjẹ ìjẹ sọ́mọ lọ. Pọ̀ ń fà. Pọ̀ pọ̀ pọ̀ pọ̀. Bẹ́ẹ̀ bá lọ àkàdá. Pọ̀. I want to say a big thank you nítorí ká dúpẹ́ oore ká dúpẹ́ lọ́wọ́ yín because if not for your intervention maybe mo ṣì máa wà ní inú oko tí wọ́n ti yọ mí kúrò but thank God that um, you came you came on board on time and then here I am so tí n bá ń dúpẹ́ láti èní títí dọ̀la ó tó bẹ́ẹ̀ ó jù lọ. ẹ ṣé ẹ kú ẹ kú àdúrótì ẹ kú àbẹ̀wò. ló mention. Uh, ló mention. thank you so much. sori yorùbá ní òrè lóore wọn tọ ọlámilẹ́kan. ẹ kú kalẹ̀. yes ma. ẹ ṣé. yes ma. Ah, ọmọ. Eh, ọ̀rọ̀ náà la ń sọ tí ẹ bá wa lẹ́nu ẹ̀ yorùbá ní òòrè báyìí òun lórí ń wọ́tọ̀ tèmi ò bá ṣe ó ṣeé ṣe kí ẹlòmíín ṣe òòrè fún ọlámilékan mọ́sù kò sí kọ̀sùn mi láti má ṣe torí pé mọ́mì ẹ̀ gangan ti ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ayé mi fúnra lára mi kí ló wá dé tí mi ò fi ní jẹ́ pé òkú ọ̀run kí ló dé tó kú ọ̀run máa rán mi níṣẹ́ tí mi ò ní jẹ ká ní mo mọ ibi tí mo lè wá sí ni màá ti jẹ before now àsìkò àtìgbà tọ́lọ́run sọ wípé a máa ríra màá dẹ̀ jíṣẹ́ tí wọ́n rán mi náà ni mo jẹ́ ẹ má dúpẹ́ lọ́wọ́ mi o ẹ dúpẹ́ lọ́wọ́ màmá lẹ́kàn tó ti dolóògbé kẹ́ẹ̀dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ̀yin mà jẹ́ ẹni tó mọ̀ ni ọ̀pọ̀ èèyàn láṣọre fún tí ò mọ̀ ìyẹn náà ṣe máa ń sọ wípé kọ́lọ̀ jẹ́ aṣọre fẹ́ni tó mọ̀ ẹ̀yin mọ̀ ni bàbá mi bẹ́ẹ̀ ìṣe wa mọ̀ yẹn tẹ wá mú gbogbo ìṣòro ayé mi tẹ́ ẹ bá mi sọ di pẹ̀tẹ́lẹ̀ ní agbára ọlọ́run ìṣòro kéré ó tóbi kò ní tọ́ sí i. àmín àmín àmín àmín àmín. láfikún ọ̀rọ̀ mi mi lè sọ bóyá Ọlámilékan lè ní anything financially kó má hesitate láti wá bá mi. That's so thoughtful of you and um, mo really appreciate but. Mm trust me, from from the look of things, <laughs> I don't think I'm going to be needing help. <laughs> Ọlọ́run ti your ti yanjú ó ti so I'm fine you you you're a part of the family already. Mm, yeah. mm. So uh, thank you. Okun t'Olúwa ti ṣẹ́kù ní borí mọ́. Eh, a tún ní rí dààmú mọ́ a nira padà sí aburú mọ́ ẹ ṣe gan ẹ jẹ́ kémi tètè máa wá. Ah, irọ́ mi rò pé ṣàkíyèsí ọwọ́ ibi tí mo gbà wọlé. mo rí i pé kíchìn ti ń bọ̀ yes ma mo ti ń gbọ́ aroma irú àwọn àgbàlagbà <laughs> yẹn mo ti ń gbọ́. báwo ti máa ń popọ̀ ní tiwọn ni. ọjọ́ kan náà la wáyé ọjọ́ kan lálọ́ ọjọ́ ń gorí ọjọ́ ìgbà ń gorí ìgbà. bàbá. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ lè wọlé. kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́rìí omi tuntun ti rú ẹja tó new tó fresh ó dẹ̀ ti wọnú ẹ̀. Ah, mi ò understand ọ̀rọ̀ òye mi. ẹ ṣe mo máa lọ gba permission lọ́wọ́ ọ̀gá kó ló di pé ẹ rí wọn bẹ́ẹ̀ ni. wà á lọ gba permission lọ́wọ́ ọ̀gá kémi tó wọnú ilé ṣé o wà ókè ṣá no ṣé o mọ nǹkan tó ń sọ ṣá àbọ̀ ọ̀dà mi mọ̀ mọ́ ni ṣé tí wọ́n bá rọ́yàn ní ṣerú ṣé kò yẹ kíyàn fi tọmọ jẹ ni tìmílẹ́yìn láti ọdún tí èmi àti ẹ ti jọ ń gbé nínú ilé wá sọ pé o fẹ́ lọ gba permission kémi tó wọnú ilé wa. kì í ṣẹ́jú mi náà òfin tó múlẹ̀ ni. ok bẹ́ẹ̀ ni òfin tí wọ́n múlẹ̀ kò sí problem. ó sá. ó ní. How are you? Also. I'm all right. Mm. How you doing? I'm fine. Um, àbúrò ẹ ń kọ́. Ah, um, kò wá síbí báyìí um, mo try láti convince ẹ pé kájọ but ó lóun ò mọjú tó ń fi wá fèsì ẹ̀mí báyìí so she's. come she's on sorry. come on haba ọ̀rọ̀ yìí ò le tó gbogbo nǹkan tá à ń ṣe yìí sí mo nígbàgbọ́ kan pé àkọọ́lé ọlọ́run ò ní tàsé ó ti wà lákọọ́lẹ̀ pé bó ṣe máa rí nìyẹn tí tó fi rí bẹ́ẹ̀ nìyẹn so kò sí pé ó fẹ́ máa sá fún mi àbí mo fẹ́ máa sá fún for me <laughs> we are still one family nítorí nígbà tí bàbá mi wà láyé ẹ mú wọn bíi bàbá àwọn náà mú yín bíi ọmọ so ngbà tí wọn ò sí mọ́ kí ló dé tí màá wá ta yín dànù it doesn't make any sense. ṣeré bí gbogbo onú lè ṣètò yìí látòkè délẹ̀ àjọ máa gbénú ẹ̀ ni that's the truth àjọ máa gbénú ẹ̀ ni nítorí àtijọ́ ń gbénú ẹ̀ bọ̀ láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ so mi wá lè ti torí pé nǹkan kan ṣẹlẹ̀ kí n wá lé yín dà síta níbo ni mo fẹ́ yẹ lọ i'm not gonna do anything like that so please um, and again gbogbo nǹkan tí ó bá máa ná mi lórí sickness mọ̀mísí láti rí i pé she's fine and she's better again mo ready láti ná gbogbo ẹ̀ so please gbogbo ibi tó bá wà sí we go inside we we'll go change and then I love bùn okay. No, no, don't do that. Don't do that. Come on, come, come, Thank you. We are one family, really. <laughs> come on. Thank come you. On. Let's go inside. Let's go inside. It's okay. Ibi tó go there, we'll pick our hook. dábàá ń bọ̀ gẹ́dẹ́. àdàbà ń bọ̀ gẹ́dẹ́. bí gbẹ́yẹlé òkú gbọ́ mu. àbáyọ́lá ń ga ohun burúkú àbáyọ́ lè ṣe. Mm-hmm. búburú ni gbogbo ọjọ́. búburú ni gbogbo ọjọ́ ká máa ra gbàgbádà àmì ọ̀tá lọ́wọ́ àríyá ọ̀hún lè rẹ̀ ń bí wọ́n ń bárajà wọn parí ẹ̀ ọjọ́ kan náà làwáyé ọjọ́ kan là ó lọ ọjọ́ gorí ọjọ́ ìgbà ń gorí ìgbà ọjọ́ kan náà làwáyé ọjọ́ kan là lọ ọjọ́ ń gorí ọjọ́. Congo Viva. Do you remember? Do you remember? Do you remember? Cumbia.